ọba ṣe yóò wọ́n tí ó dẹ̀sẹni tó lè bí pé ó ṣe ṣe báyìí ọba tí ó máa ń fi ní ẹrọ tó bá wùn wípé kò fi ní ẹrọ ọba tó ṣẹ́wà kù lójú ọ̀nà kóòrọ wá síbi dáadáa ọba tó dára pẹ̀lú pèsè ayé àwọn kan lójú ọ̀nà wípé ọrọ̀ àwọn náà ó rọ wọ́n sí ibi tó wùn kó rọ wọ́n sí àdúpẹ́ àwọn ọba náà lórí tiwa adẹ̀ ń bá wọn bẹ ọlọ́run kó jọ kó bá tún àwọn náà rọ sí dáadáa ẹwà ìsìláàmù lélẹ́yìn ní gbogbo ìgbà náà lágbọ́dọ̀ máa ṣàdúà ká máa bẹ ọlọ́run ti sọnù tí wọ́n lọ́rùn tí wọ́n bá kú lórí tí wọ́n ṣe kódà jọ àwátá àti wà lójú ọ̀nà kó máa yẹ káwà padà sọnù mọ́ láíláí lẹ́yìn bá ti ẹ̀rí gbogbo nǹkan níláyé ilé ìta ti ní nínú ayé iná ojúlówó ẹ̀ náà ni ẹgbẹ̀ tó kù lẹ́yìn ìta ní èrè lásán èdè lásán ọ̀nà àwẹ́lẹ́yìn lákanáà tọrọ àlékún aláwọ̀láwọ̀ fánàbà Muhammad sallallahu alaihi wasallam akọni àgbà ilé tí ọlọ́run bá fi júwe bá ṣe máa ṣe fáwà náà ṣùgbàtà bá ti wà láàárín àwọn oríṣiríṣi ẹ̀dá tààdẹ̀ fẹ́ṣẹ̀ sí wọn láṣẹ gbádùn bẹ́ẹ̀ni tànà ní ṣe akọni ọlọ́run ṣe ní kórí iṣẹ́ gbà náà tẹ́sìnà fi wá tí àwọn náà pa ṣorí rí náà lápapọ̀ ń gbà

ojú wọn rí etí wọn gbọ́ wọn jẹ àwọn oríṣiríṣi ìyà nítorí kó wọ́n dúó ti tọ́lọ́run àti tòjíṣẹ́ ṣùgbọ́n àkírọ̀n nígbẹ̀yìn alámàrí gbogbo tó jù wọ́n rí adùn ló padà gbẹ̀yẹ ìwúrù wọn àbẹ̀lọ́ wọn tó E a ní kájọ sáré gbójú wo wọ́n fẹ́ ń péjá sí pé ọ̀nà mìíràn rẹ̀ lòmí gbígbà lọ́dọ̀ tí wọn ṣùgbọ́n tó bá ń kò nílẹ̀ ká máa yọjú ẹ̀ lágbó súnà ìpé àwà ní Muharram ní ìtàtúbọ́ sínú 1448 tí kàlẹ́ndà hijiri kan tán tàtúndọ́wọ́ mú mi ní ìtàfin ka àwọn ọjọ́ ayé wọ́n bá ṣe bèèrè láàrín sọ́lọ́sọ́lá sọ́lọ́ndẹ̀ ti sọ fún kí wọ́n tó wá bí kí wọ́n bọ̀ wá bèèrè lọ́wọ́ ẹ nípa ìlétẹ́ ṣù yíò ìsàlónàkà ánìlá ahìlá olùhíyà ma wọ́n rí sílé náà sọ alhaji ọmọ wá bí ẹ nípa oṣù tó lè yìí kí ni túnmọ̀ ẹ̀gán kí ló dá lé lórí ọlọ́nìká náà sọ fún ẹgbẹ́ táwẹ̀ èèyàn máa fi máa ti ṣe ń lọ láyé ni máa máa fi ṣe nǹkan àtàwọn ìjọsìn mí náà tó rọ̀mà bí oṣù Ramadan ìkan ló tún wá parí ní kàlẹ́ndà yẹn tàbí tí wá mú mi ṣùgbọ́n lè ápà tó yàní lẹ́nu púpọ̀ pé àwọn mùsùlùmí kan tó sílé náà jẹ ọdún kẹta lẹ́yìn ọdún ìtúnà àgbàtọ́dún iléyá wọ́n tó rò pé ṣùgbọ́n káwà sáré yanjú tí ó yẹ ká fi àwọn àkókò yìí ṣe àti àpọ̀lọpọ̀ ẹ̀kọ́ kákan mú kan wá nínú àwọn ẹ̀kọ́ tójú àfá àwọn àgbárí jẹ́kì ní àná tó fi wá jẹ́ tàà wá ń lúwẹ̀ nínú ayọ̀ lónìí ó fẹ́ bíyẹ́ pàá náà sí ìbọ́kúrò lẹ́nu àwọn ṣùgbọ́n máa ọ̀dá àlèká bó ṣe rí lánàá kọ́ ló ṣe rí lónìí ọ̀ àná gbóná jọjọ́ ju bí ní ìṣeré lọ tàbí tó bẹ́ẹ̀ lánàá lásìkò gbà tó tó ogun yẹn lé ànábì sallallahu alaihi wasallam ọgọ́fẹ́ ṣe wá sí lásìkò gbà náà àwọn àtà dúró pé bàbá látàná bí ire tó gbọ́dọ̀ sọ kẹ́kàwà máa ṣe sí ta ló tó bẹ́ẹ̀

أو يخرجون ويمكرون ويمكر الله والله خير الماكرين ألا نعوى كبيري سانا àwọn tánà bí ń pèpè kí wọ́n wá ṣorí eré sọ́lọ́sọ́lọ́ tó ní kan wá ṣẹ̀sìn ọlọ́run fáyé sí ń tọ́lọ̀ ń dámọ́ kan wá sí ọba kan ṣoṣo tó dá wọn wọ́n má yà láìmọ́ore orísìmọ́ kèfèrí ní aláìmọ́ore ẹni tọ́lọ̀ tó fún lẹ́mí gan pàápàá tó fi ń gbé bọ́dì ìkiri kẹ́yàn wá fi ọlọ́run yẹn lẹ̀ kó lóhun ò ní sí tó ní kan tó dá bó ṣe dáhùn lòun fẹ́ máa sìn tààrẹ bí bá wọn sọ́rọ̀ nìyẹn o sallallahu alaihi wasallam kò bá wọn tùyàwó o wọ́n jà sípò kò sí kankan tó ṣẹlẹ̀ láàrin sallallahu alaihi wasallama ju kó ń tó wọn kan wá ṣorí ire lọ náwà rò pé gbọ́n tàà ń sọ fọ́kùnrin pé kó dákẹ́ kó yẹ sọmọ ìlẹ́yìn táwọn ṣe àrídùn tó wà lọ́dọ̀ kájọ máa ṣẹ̀ ní pọ̀ òṣìṣẹ́ ní ìsìlámù òṣìṣẹ́ máa ń kàn ní kí ẹ jẹ́ gbogbo ọmọ mùsùlùmí tí ẹ pé wọ́n ti wá máa bá wọn gbé ọdún ẹbọ lórúkọ pé ìṣọ̀kan tó bá ń ṣe kérésì fánà ẹni máa bọ́ sórí social media jẹ́ máa dìfẹ́ǹdì rọ́ lórúkọ ìṣọ̀kan àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ léríṣiríṣi pánṣánpánṣán ilé ìsáwọn èèyàn ń ṣe lásìkò táwà yìí àwọn tànánà gbóríṣiríṣi wọ́bà náàbí bóyá náàbí máa sẹ́ẹ̀tì sallallahu alaihi wasallam ọlọ́run ká náàbí máa dáwọn náà kò jọra wọn àwọn kan máa bọ́ bí orí rẹ̀ yìí kan máa pẹ̀ wọ́lọ síbi òkú ọwá rò pé bí kí ní ṣe ń lọ yóò dáa ìfójú àwọn èèyàn ńlá sí ni ọ̀ ó dápá àwọn èèyàn ń pọ́n sí ni ọ̀ àwọn èèyàn náà ti ń já alaihi wasallam ìyẹn ló wá di pé ẹjá ronú kí ní ká ṣe fún wọ́n dẹ̀ rí pé di

ma anzalna alayka alqur'ana litashqa alqur'ana kalẹ̀ fẹ́ kó wá dolo ni ma fu tọrọ bara kon kiri wa ma allamnahu shi'ra ma yanbagila ira o kin soloni ah are ko kon ta fi yi ni do di ọba tó dan fo ma àwọn tó kun do so den gbo na den fila kaye de male rupojo mo ko le du ta na ko kan bá wọn lọ kàkà kikini yẹn wá wálẹ̀ àwọn yẹn wá gba islam sí ni

àwọn arábí wa rí pé ah ọkùnrin yìí ti lọ ó ti go viral ó ti gùn kí ó ti kẹ́ẹ̀lì gan ọ̀rùn ayé ti tẹ́lé o na wá jókòó láàrin ara pé tí fọ́lọ́wà rẹ̀ jẹ́ pọ̀ tó lójoojúmọ́ yìí sáwọn ní pàbáyì láwọn bá ti yẹjú ẹ̀ láwọn afọ́ àríkàwọn lè dé lè dànù kúrò nílùú láwọn bá ti lè kúrò ń bí ògùn ẹ ti wọ́ mi <laughs>

sọ́lọ́lọ́ àdìsọ́lá torí ẹ̀gbogbo ní kàrùkù àmì tàbá wà ẹ̀dá kẹ́kọ̀ọ́ látara ayà yìí Suratul Anfal ayà 20 ẹ̀dá kẹ́kọ̀ọ́ látara ayà yìí èyí lè wọ láyé kó mà náà tí wọ́n pọ̀ sú ẹ̀ o àwọn kan máa lépa ẹ̀mí ẹlòmí nínú wa ẹlòmí a máa sàbí wa ẹlòmí a máa sọ̀rọ̀ wa lẹ́yìn láìdá máa bà lórúkọ jẹ́ oríṣiríṣi gbogbo ń ta bá rí yẹn ààrẹ ní fíjọ́ ẹni tààrẹ fíjọ́ ẹgbọ́n tọ́rọ ń sọ fún wá ń pàì pápá jùlọ tọ́lọ bá tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣàánú ẹ̀ pẹ̀láwọn kankan báyá lẹ́nu iṣẹ́ àbí nínú ẹbí àbí ládúgbò orí tó wà àbí láwùjọ tọ́lọ ń sí pápá jùlọ ó tẹ̀ dúró tí òdodo àwọn tó kùn ń ṣe yamayama ìwọ ṣe tó balance tó dọ́gba máa retí wàhálà máa retí ọ̀tẹ̀ máa retí ogun tí wá palẹ̀ mọ́ nínú ẹrù ẹ pẹ̀lú kókó má fọ́nà ọ̀bẹ̀ sílẹ̀ tó fẹ́ palẹ̀ mọ́ náà nìyẹn ọlọ́nà ara bí ìdé tí láàrin ara wọn lè yóò fi ń lòdà ẹnẹjá lọ ká mọ́lé ká lọ ṣíríṣì lẹ́dọ̀bùn já sí mọ́lé bí wọ́n máa lù ní bí wọ́n máa fàṣẹ ọmọlọ́nù ní bí wọ́n máa gbogbo jàmbá oríṣiríṣi tọwọ́ bá ṣàtẹ̀ ẹ̀kẹ́ bá ẹ̀ṣàtẹ̀já kọ́kọ́ lọ kamọ́léná àwọ̀ ya tùtùlù àbíkẹta láti ẹ̀mú náà já pa kí látún dúró wò ẹ̀hàn ọgbọ́n pàjáre wọ́n bá ti pa jáde dàdíjáde náà nìyẹn gbogbo ẹ̀yìn láti ẹ̀ àwọn tí wọ́n ń tú àṣírí aburú gbogbo aburú tó ń ṣe àwọn tí wọ́n ń tú àwọn àṣírí ẹ̀ síta àwọn tí wọ́n fi tí òdodo múlẹ̀ múlẹ̀ tí wọ́n takú ti pé báyìí ló lè yẹ ká ṣe eléyìí ò dá eléyìí ò dọ́gba ẹ̀dẹ̀ nípa gba àwọn ẹgbogbo ẹ̀ ní àwọn ọ̀dọ́ tọ́bọ́ sórí social media tí wọ́n ṣe dìfá ọ̀nìdín tí wọ́n dìfẹ́ndẹ̀ sí wá lẹ́sẹ̀sì Islam àwọn kan dúró nìkan ọ́n ṣọ́ wọn báwọn ṣe lè rí wọn mú báwọn ṣe lè rí wọn pa tí yẹn kọ́lá kọ́kọ́ ò ẹkùnkẹ́ nìṣó ọba tó dá wá wà pẹ̀lú wa ọrùn pàbí káwọn ti ẹ̀pà náà dì ní sallallahu alaihi wasallam

àwọn fẹ́ fi oòrùn lé àfà lọ ládùúgbò àwọn ẹ̀rẹ́pá rẹ̀ ń ṣe ọkàn àwọn ará àdúgbò yẹn àti báálẹ̀ wọn àti àwọn tí wọ́n jọ ń ṣe tọ́jọ́ ń ṣe papọ̀ àwọn ọ̀tọ́ ń fi rẹ̀ wà sí ẹni wọ́n lára ní ọ wà sí ẹni wọ́n lára àwọn àti ronú tàà fẹ́ ṣe gbàtọ́lọ̀ fẹ́ mú ọ̀nà abẹ̀rẹ̀ sí ṣàárẹ̀ lọ ń kún akbar kabira

wọn fẹ́ kó dúró láwùjọ bí tó wà inú díẹ̀ nínú olójúró tán sínú sínú sọ́kànsọ́kàn tí tó ṣẹlẹ̀ sí ẹ́ ń dùn wọn àwọn kan ò fẹ́ ní ẹ látàn tẹ́lẹ̀ tí tó ṣẹlẹ̀ sí ẹ́ ń dùn mọ́ wọn ni ṣùgbọ́n àwọn tàtà náà àwọn rí bá wọn ṣe rí àwọn ṣe níjàtọ̀ sí wọn ọ̀gọ̀rọ̀ àwọn tàtò ní àwọn sápamọ́ ọwọ́n ṣe jàǹbá a náà pé hàn

gbogbo wa kọ́ra wá síwájú ilé ànábì sàrẹ̀sára ibi tó máa gbàjáde náà rí ẹ̀ o ń jáde báyìí ó yá wàyẹ́ mú kúrò wọ́ ọlọ́run bá wọn ṣe dédé tí wọn wọn ọlọ́run ọba dẹ̀ ń gé tí wọn ó dẹ̀ ń gbé nǹkan mí kalẹ̀ tó ń nílé ìpalẹ̀mọ́ fánàbí sàrẹ̀sára kini tana shin jana da ni kana ni sarata ku kaya waje adna min bayni aydihim sadda wa min khalfihim sadda fọ̀ọ̀rùṣẹ́ iná àrùn fáhùn láì pẹ̀lú ara lè ń sùn lọ fọ́nfọ́nfọ́nfọ́n ó kọjá ọ̀daràn tó lẹ̀lẹ́ wọ́n sùn àwọn náà tán mú ìmúkúmù yẹn àwọn náà máa ń sùn dí ìgbà tí ìgbà tán fún lábẹ́rẹ́ oorun ni ó lè sùn for 8 hours bá ilé náà jẹ́ sùn lọ́rẹ̀ẹ́ anábẹ́rẹ́ ń kọjá lára báyìí sọ́nà bá àlùsànà ọdẹ ń kúrò ẹsẹ̀ ọdẹ sáájì ọ ń kúrò ẹsẹ̀ ọjí wọn ọmọ tó ṣẹlẹ̀ mọ́ ọmọ bí táwọn sùn fígbà tó wà nínú ilé wọn ọlọ́rọ̀ ọjọ́ sára lè fi kọjá tàbá kìrìbì tẹ̀lé tí wọ́n fi lọ sallallahu alaihi wasallam sára bá dúró tọ́lọ́ ìṣojú ọ̀ta àná tí ò ta kankan náà kò lè gbé o kò làfọ̀ṣẹ́ kò ló ń dè o kò sí gbẹ́rẹ́ àlùwò kò dẹ̀ ló àlùkì àbí àwọn oríkìríkì tí wọ́n máa ń fi sára náà sọ pádà ọ̀nẹ́ran ìbọn ọ̀nẹ́ran fàájọ ìṣerú ẹ̀sọ́rọ̀ lọ́wọ́ àlùsọ̀nà arákùnrin kan tó náà ìgbà tó máa tún wọn bá pa ara ọ̀nà arákùnrin kí ló bá rí pé wéèrè ní ẹ̀nà rẹ̀ ń ha ó wá rí káàkiri gbogbo yìnbọn fún síbọn ọ̀rọ̀ yìí àṣọ́lọ́ ń gbogbo títóbi ẹ̀hàn látara ó yẹ kó wá ṣe mọ́ni kò yẹ kó ṣògùn mọ́ ọjọ́ náà yẹ ẹni tí ò bá ní gbọ́nà kò ní ìran láìṣẹ́ pó ṣe kankan sára ẹmà yáwa mùsùlùmí ìparí ọ̀rọ̀ ìdí wípé ìdúró tọ́lọ́ lànàbí dúró tọ́lọ́ tó ṣe tó gúnfi pọ̀ tó yẹn dúkó a bá ń a kan àwọn wàhálà kan dé èdí lè pa ní ohun ara lè ní ní o ìyá lè jẹ ní o ọ̀dá lè já o ààrẹ lè ṣe ní o oríṣiríṣi nǹkan èyàn kọ̀ lè máa fàṣọ gbé gbà ní kójá tó ti nílẹ̀ ló wọ̀ ilẹ̀ lè ti já pátápátá àwọn àdẹ̀mà ara àwọn tí wọ́n ń ṣe lọ́hun àwọn àdẹ̀mà ti yọ̀tọ̀ mi ìdẹ̀kùn bọ̀ ìfọ̀kànbalẹ̀ ẹ̀ ti ń bọ̀ àkọ́kọ́ nìyẹn nípa rí tó jábálá kejì àtúbọ̀tán tó bá dúró tọ́lọ́run ó máa ń padà já ní o àtúbọ̀tán tó bá gbókun ti tọ́lọ́run kì ń dá o ẹ̀fọ́wọ́lẹ́rán ẹjá máa wòrán àwọn ọ̀tá ọlọ́run àtọ̀tẹ́ ẹ̀sìn àwa mùsùlùmí àtọ̀tá àwa mùsùlùmí ẹjá máa wòrán ní tó fẹ́ padà àtúbọ̀tán wọn fọwọ́lẹ́ran ẹ̀yẹn tí àjẹ́ káwà ẹni a bá ń bá nájà ló máa ń wò kí wọ́n lè wọ́jà ń tàwà ń ṣe Islam gbogbo àwọn wúyewúye ní tó ń jáde táwọn èèyàn tó ń pa wá yẹn súnà ìsìn wa ni kí wọ́n lára ẹ̀ súnà Islam ò ní kí wọ́n lára ẹ̀ gbogbo tó bá ti dá aláyé ó máa ń náwọn ẹlẹ́gàn àwọn ọ̀tá àwọn lè lára bó ṣe máa ń rí ṣùgbọ́n kí ní ìsìlámù mú wá peace tẹ̀fìmárí gbogbo ń tàà ní nílẹ̀ tí wọ́n pátá ó jùlẹ̀ àlàáfíà ní ibi tẹ́ ti máa dá oníkàlùkù mọ̀ pẹ̀lú lógún ẹ̀ ní ẹ wá bójú ẹ̀ lọ́wọ́ tó ṣe nínú bò míì tó fi kánjọ́ ọdún wọn ẹ̀rù jẹ̀jẹ̀ ló máa ń bá dé ìgbẹ́rùbà ní àtókè ní ṣùgbọ́n wa lọ́dọ̀ wa gbogbo táwọn ṣe lọ́dọ̀ tí wa pátá ìfinilọ́kànbalẹ̀ ni ìpèpè àlàáfíà ni

sọ́lọ̀n tó wá ní kó tó wá gbilẹ̀ bẹ́ẹ̀ ní Madina tó fi wá di tó sẹ́ẹ̀dì káàkiri ayé àgbẹ̀ọ́lọ́ nínú àánú ẹ̀kú tó bàbá fi àyè gba olódó ẹ̀sìn rẹ̀ lórílẹ̀-èdè yìí náà wọ́n tó bàbá fi àyè gba olódó ẹ̀sìn rẹ̀ lórílẹ̀-èdè yìí náà ń tí kìí ṣe ẹ̀sìn ọlọ́run tí kìí ṣe ìlànà tọ́lọ́run kọlọ̀kọ́bà rẹ̀ ńlẹ̀ pátápátá ọlọ́kọ́bà rẹ̀ wa tó ti ṣe ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا في كل مكان وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا